ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده ولا ينزل به أحد حتى الأنبياء والرسل قال الله تعالى لقد خلقنا الإنسان في كبد وسئل النبي صلى الله عليه وسلم أي الناس أشد بلاء قال الأنبياء ثم الأمثال والأمثال رواه الترمذي ومصائب الدنيا تتفاوت أعظمها المصيبة في الدين لذلك كان النبي صلى الله عليه وسلم يقول في بعد أدعيته ولا تجعل مصيبتنا جيبنا رواه الترمذي ثم هناك مصائب جسيمة منها المصيبة في النفس والمصيبة في العقل والمصيبة في المال والمصيبة في العرق قال الله تعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونصر من الاقوال والأنفس والثمرات وبشر الصابرين بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم لله والصلاة والسلام على من أرد رحمة للعالمين وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أما بعد فمصائب الدنيا مصائب الدنيا لا تخلو من أحوالها والناظر في مصائب الدنيا أسناد متعددة منهم الصابرون ومنهم من يفزع ومنهم من يرجو وراء الفضائل الثواب والأجر كما أن مصائب الدنيا لها أسباب وحكم منها تكفير الذنوب والخطايا ومنها العقوبة ومنها التبليل على الغفلة عدو المرأة سبحانه وتعالى أخرج سيدنا وسلم صلى الله عليه وسلم أن الله رجل جمع أصحاب رسول الله أتي بواجب رسول الله ọlọ́ọ̀dánwó ìwé ọlọ́ọ̀dọ̀ ìyára. Nínú ọ̀pẹ tí ó dájú, ọ̀yà ti bẹ́ kò sí ẹni ká tí ò ní gbàmà nípa rẹ̀. Ṣùgbọ́n tó ti ń ṣe kọjá sílé ìṣesí oyè máa tó láti ṣe kọjá ẹni yọ̀ ọ̀mà bẹ́ẹ̀. Òun náà ni àlámà ìgbé ayé tá a wà yìí dára ohun pàtàkì ẹgbẹ́ wọn báyà bẹ́ẹ̀ àti ẹ̀rí tọ́sẹ̀ lọ́rùn ní ọmọ àti tọ́ka rẹ̀ pọ̀ bọ́nà ọmọ ti dájú ayé nìyẹn ọlọ́run bá tó gbé lápẹ́lẹ́ fàlàfàlà ní ìgbàlá fi tẹ́lẹ̀ nínú ìtumọ̀ tẹ́lẹ̀ òmìnira ọmọdé òní ìyàwó yìí kò ní ìgbàlódé bẹ́ẹ̀ bí ọba tí wọn ti ṣe ìgbọ̀nà lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọn rí ìgbọ̀nà tó ń bẹ yóò máa wọ ojú bí ó ti máa bàa jẹ jẹ. àtàwọn ọ̀dà yìí ní ìgbàgbọ́ tó ń bẹ èèyàn bí wọ́n fura máa tẹ̀lé náà yàtọ̀ sí ẹlòmíì ju èyí tí wọ́n padà kó ti máa ń tí ọlọ́run máa fi ń gbà. Sùnmọ́tà tó ti di ayé lórí social onye òbíbà ìyọ́ kan wò ní pé ibe yìí tó ń bẹ̀rẹ̀ nínú ìrìn àyè. Títẹ̀lẹ̀ irúfẹ́ ìtàkùn ní ìgbàlódé ya pé ndị bá dá ọ̀rọ̀ wá nìyà. Ìgbàlá tí ó ń kájú tó lé sí ìwé pẹ̀lú ẹ̀ ìlọ́yẹ̀ ìjọra wọn. Àbí ní òní padà wọ̀. Ìgbà àdánwò tó tóbi jù nínú àdánwò ọ̀nà ìlànà ọ̀dọ́ ìlànà ìbẹ̀rẹ̀. Kí ẹ̀mí ọgbọ́ kí dúkìá kọ́nà kí ọmọlúwàbí ó bàjẹ́ látọwọ́ àwọn ọ̀dà. Eléyìí gbogbo àdánwò ṣùgbọ́n àdáwò yẹ ó kéré nínú àdáwò náà ọ̀rọ̀ bí máa ń ká yìí ìlọ́lá ń pé òun náà di àdáwò yẹ. ìyẹlọ́pàá tó yá sí aṣọ àkàtà nínú ọba àdòdòlẹ̀ ó fi máa ń fi àdúrà lọ́pọ̀ pé wọ́n lè tó ṣe àyè. mo sì bá ìgbàlá àbí òní à. a sì cái ń gbé òṣèlú wà nínú òṣèlú ayé yìí tí ò ní ní ìgbàlá. tọ́jà ti pé yóò máa bà nínú jẹ́ sọ́wọ́ mi máa gbé lórí àìsàwọ̀ ó máa lè yà ìjọra wa látara ìrọ̀lẹ́ bí ẹlòmíì látara àárẹ̀ ẹlòmíì látara ìròyìnjẹ àìròyìnmọ́ ìpàdé ẹlòmíì látara pé òbí mọ́kànlá yẹn a máa wà fún òbí bí ìlú àti òṣèlú àwùjọ tí ò ní ní kó kàrà ẹ̀ débi tí ṣẹlẹ̀ lọ́wọ́ ní orílẹ̀-èdè wa lọ́pọ̀ ìgbà. ṣùgbọ́n gbogbo àdáwò yìí ó fi nínú àdáwò jẹ. torí pé àdáwò ìtọ́jú kò ní máa ní ìjọba ìjọba ó ní ìjọba ọjọ́ ìjọba ìjọba àdáwò lọ́gbàdì òní kéèyàn máa kírun ọmọ ti ọ̀rọ̀ ma àti kọ́ bá jẹ máa kí rárá tẹ́lẹ̀ àdáwò tó ń gbájú òkèké ló ti máa bẹ̀rù bá ọ̀rọ̀ ìgbàlú pé lọ́sẹ̀ náà ó nà ó di ẹlẹ́kọ̀ọ́ ó di ẹni káàkiri ìgbà ìgbà ìgbà àbí ó di ẹni orí òkè káàkiri ìgbà ìgbà àdáwò tó ń gbájú lélẹ́yìn ṣùgbọ́n tó bá tẹ̀lé ọlọ́pọ̀ ìyàlẹ́ ìka àwọn àwọn òbí èèyàn máa kà kádàwọ́ yìí pé àtàbẹ̀yẹ ah, ti ń sàrẹ̀ níbi ní oṣù káwọn ẹ̀yìn oṣù náà ìmọ̀ ẹ̀wọ́ àìsàn ìṣẹ́gun ọdún wọn kò ní ní ìṣẹ̀lẹ̀. lágbájá dúkìá rẹ̀ ọ̀pàdánù rẹ̀ àwọn èèyàn máa fi ṣe irúfẹ́ ẹlẹ́ àmọ́ òfin wọn. kódà ẹ̀sọ́ máa lo owó lọ́wọ́ yóò fi àti ìṣòro rẹ̀ to make religion the real thing, so that they know to believe. Kódà àwọn ìṣẹ̀lẹ̀ mọ́ta ló ń bẹ̀rẹ̀. Wọ́n lè mọ́ta fún àdáwò. Èyí tí òun fẹ́ ṣe ń ṣe rẹ̀ mú. Kódà wọ́n tó sọ pé ẹ̀sìn bàbá ọ̀dọ́ wà ní. Kọ́tà ti máa ń ṣe ní ìkẹta. Tọ́wá ti ń sùn yìí. Tí ọba tọ́jọ́ gbé ìyàwó ìyá máa ọlọ́run lórí ilé àyẹ̀wò náà. Títẹ̀ orí lẹ́yìn títọ́ bẹ́ẹ̀ àdáwò kan. Ní bàbá àdáwò ẹ̀sìn sí àdáwò àdáwò ìjọ nílẹ̀. Àlejò àwọn àgbà tí wọ́n bá àti sọ́jà lọ́kọ́ ìgbà ìmọ̀ ìgbàgbọ́ ẹ̀ pé ìkéde àdáwò àtọ́rọ̀ àdáwò ìgbà káàdáwò ọ̀gbà ìgbà ìgbà bẹ́ẹ̀ kí ọ̀gbà ìgbà wọ̀ wá wọ́n yẹ kó tó yẹ fún wa ọ̀dọ̀ ìpè àtìmá ìjẹ́nu sùnmí àti ìjẹ́nu sùnmá àtìmá ìyẹ ọ̀rọ̀ wọ̀ nígbà àtìmá ọ̀rọ̀ àti ìjọ ní ọ̀yà sùnmí. Àwọn àdéhùn mi ló tẹ̀lé olè táwọn náà máa ń lọ sí ọjà ìyá. Àbẹ̀kọ̀ tó gbé ní wọ́n bá dúkú gan náà lọ bá dáwà nínú ilé rẹ̀ lọ́mọ àgbẹ̀lódé àti ìwà ìyàwó òun lé àdúgbò kan náà ẹlẹ́sìn ọmọ ọmọ ẹ̀kọ́ ilé tó kọ́ ọ̀rọ̀ ìjọba tí mo wà nínú òṣèré ayé mo mà sí i. ìyẹn náà ló fi wà á tún lẹ́nu sí àwọn onílà táyà ó ń ṣe àbá kú lọ́sí ṣẹlẹ̀ olùgbọ́pọ̀ nínú àdáwò òṣèré ayé ìgbé lọ́ba jẹ́ mùsùlùmí tí ọba jẹ́ mùsùlùmí ọ̀sẹ̀ ṣẹlẹ̀ àdáwò. ilé tó wà ìlànà ọ̀rọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ níjà ìyàwó tó bá kú kéèkù mùsùlùmí àkókò ọ̀gbìn kan bí ìgbéra tòjọ́ ọ̀rọ̀ ádàmọ́ ọ̀nà. tòmátọ́ bá jẹ́ mùsùlùmí òbí òbí wáyé pé ó ti là kó òbí àtàwọn ọ̀rẹ́. lókòrò gbàdé wá sí wà ní oṣù ní ayé yìí kò ní wọ́n kàwá ìgbà yìí pé yọ̀ọ́ yóò ní ìgbésẹ̀ ní ọ̀pá àgbà tó ń jẹ́. Kódà ní máa wà ní ìyọ̀ náà. Kódà ní wọn máa ń bẹ̀rẹ̀ lọ́kọ̀ máa ẹ̀rọ lọ́dọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n bí léèrè. Pé àwọn làǹtẹ̀wò mọ́kọ̀ jù ní ọ̀sẹ̀ mẹ́rin yìí. Àwọn ìṣòro yẹn ń àwọn àtẹ̀lé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ làwọn tó bá tó kó mọ́ wọn wọ́n yà sí pé wọ́n ní ìgbà ẹ̀rọ máa ń fi èyí torí pé ọmọ ọba máa ń fi àyẹ̀wò àwọn oníkàlùkù lóòrùn tí wọ́n ti gbàgbọ́ ọ̀rọ̀ láti wá wọ́n ṣe ń mà wọ́n ń sọ wà nílẹ̀ lórí pé àwọn ẹ̀sán. bí àjọwò pé bẹ́ẹ̀ náà sí pé ti ṣe rẹ̀ fún bá pé rẹ̀ So amal dia sendiri. Sudah kita berpikir, oh kalau bagi manusia tahu bukannya oleh Tuhan. Every day dia berpikir lebih dari Mungkin orang jauh sudah berpikir lebih dari Tuhan. Entah lagu kita, orang tampil beri hutan, kubur itu irú ẹni bẹ́ẹ̀ tó bá fa kí lọ́nà ọ̀pá bí máa ń fi àyàwó ẹ̀wé yọ̀pọ̀ ìṣe èyí tó ní bí bóyá àwọn ọ̀pá ṣe àti torí pé ọ̀run tẹ́sẹ̀ ìdáná yàtọ̀ kí ẹsẹ̀ láwọn bí ìdá àkàlàṣe lára ohun tó gbàdá lọ́nà ọ̀pá bí máa fi àyàwó káyà tó dà ní ẹsẹ̀ èyí tí ọmọ ìyá ṣe ní ọ̀dọ̀ rẹ̀. àkọ́kọ́ lọ́nà tó ọmọ mi máa ń pàdé compare with people from the Chicago. Yana lórí ìpàdé pé àwọn tí àyẹ̀wò máa ń tàn làwọn ọjà ìjọba tí kò tí wọ́n lè yàtọ̀ sí àwọn ènìyàn ìlú. عليه محمد صلى الله عليه وسلم لا أحق الله قوما بالبلاء. في الله ما نسيت يا مولانا. ومن ولد láì pàyàwó kan wá yóò pàyàwó kan wá tó fi jáde pé àdáwò yóò tó kò fa kí kò mọ ọgá ní wọn jọ náà wọ látàbó yóò náà lẹ ṣùgbọ́n tó ṣe kọ́ máa hàn sí àwọn aláìmọ̀ọ́ká mi kódà aláìmọ̀ọ́ká mi ní kan ah, wọ́n fi hàn gbogbo kura kìtà ẹgbẹ́ ọ̀dọ́ ti dé wọn ọ̀rọ̀ ní ọ̀dọ́ láti. Àwẹ̀ Mánde náà lè ṣe ìpàdé ìgbésẹ̀ ẹgbẹ́ orí ìmọ̀lẹ́lẹ́ náà wà ẹtí wọn lérò lọ́yà ẹ̀wọ̀n náà ipò ìjà ìwọ̀jọ̀ àtàwọn ọ̀gá ìdí kàlẹ̀ ẹ̀sìn ọlọ́run bá yìí náà ti àtàwọn ọ̀gá ẹ̀rọ. lára rẹ̀ onígbọ́nà ọ̀pọ̀ bẹ́ẹ̀ yẹ́sí pé àwọn ẹ̀sìn lọ́sẹ̀ tó lè kó bá lọ́jọ́ gbé ìyàwó yẹn náà kọ́nà fi àtàwọn ọ̀gá àwọn ìwà ọ̀gá ẹ̀rọ. ليقع من حديث مقدمته عليه محمد صلى الله عليه وسلم يمتنع الناس بخاتم دينه لعلامة إلى قدمات ذلك فسمونه nígbà ní ìlànà tí máa gbà ìyàwó kà ó títí olùwà sọ̀rọ̀ wípé àdéhùn àmàbọ̀ ọmọ nìyà tó yẹ ti pé ibi tí àdáwò yẹ yóò lè dé yóò ṣe ìlú lẹ́ẹ̀kọ́ lẹ́yìn tá a fẹ́ yẹn máa rí i yóò máa rẹ̀ láàrin àwọn èèyàn tí wọ́n ti níwọ̀n pé kò sí ìrìnà dáadáa lẹ́yìn pé gbogbo tó lè kọjú lọ́dọ̀ òwe ní àbújá náà wọ́n wá sí àìkú òwe lọ. kókó ọmọ àtọ̀rọ̀ sínú ọ̀gá tó nánà wíṣọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ ìdílé àwọn ọkùnrin ìdílé tó lè kó wa lórí òkèèjà ìdáná kọ́nà kó ṣe ṣe àdáwò nínú ìṣẹ̀lẹ̀ ayé tó bí wọ́n pẹ́ yọ pàdé ọlọ́run ní tí ò ní bí lára rẹ̀ olùsí ọlọ́run bá a máa fi fi àkíyèsí ẹ̀tọ́ bá ṣe aláṣẹ torí pé tọ́mọ̀ ní wọ́n fi àṣìṣe ṣùgbọ́n tọkọ ń kọ́ra fún bẹ́ẹ̀ tó wọ ilé o òun bá mú jẹ torí pé tí mú ẹsẹ̀ jẹ lọ́pọ̀ gbà ṣẹ̀tọ́ a máa lò ó láti gbé kí ó fẹ́ ilé ọkọ̀ ní o lérí ìmọ̀lẹ́sí àti àwọn èèyàn àti lérí ìmọ̀lẹ́sí àwọn ọ̀nà wọn náà bá máa mú àyẹ̀wò wá láti lè fi àti ìlú fẹ́ níbẹ̀ tí ó fẹ́ níbẹ̀ bá wá sáyẹ̀ wà lórí wàdà láti ìmọ̀lẹ́sí ọ̀nà ọ̀sẹ̀ lè dá ní ìlú náà nígbà tó fi àwọn àjọ rẹ̀ lẹ̀ ó fi àwọn àjọ rẹ̀ lẹ̀ láì pẹ̀lú ìdánilọ́dọ̀ àwọn àyàwó àyà ọlọ́ọ̀bá ti di àkókò àlẹ́wò lọ́gà ní màrí pé ẹ̀yà gbé wọ́n tó tó mi ẹ̀yà gbé ó fi wà nínú rẹ̀ nínú èrò tó máa yàn ní pé ẹgbẹ́ bá ti gbé ìyàwó àyè orúkọ ẹni bẹ́ẹ̀ orí ìwà yìí nínú ìrìn àyè wa ṣùgbọ́n náà wọ́n bá ti lo àjẹwò yẹn fún àlẹ́ dájú pé kò pé láti ọ̀rọ̀ náà bá máa tidak. báyìí ẹ̀rọ rẹ̀ nígbà yẹn. ó sì máa ń wáyé kọjá sí ààyè ṣé ń dá ènìyàn náà bá fi fi nínú ọ̀sẹ̀ ní ayé yẹn àwọn bí ó lè kọ́ sí látara ìgbé tí ìbá tí a lọ́pọ̀ ìlú nínú ìṣẹ̀lẹ̀ ayé àbí ilé ìyapa ọlọ́run ó ti ṣe kọ́nà ó di àjẹ́ nínú ìṣẹ̀lẹ̀ ayé ìṣòro ti ọlọ́run lọ́nà ìṣòro wọn máa àtọ́ra ọ̀sẹ̀ ìgbà ọ̀sẹ̀ máa àtọ́ra ọ̀sẹ̀ yìí. ìṣẹ̀lẹ̀ bá ní sínú ìṣẹ̀lẹ̀ ìdílé láti dá ẹ̀wà ìṣe wa ilẹ̀ ìṣẹ̀lẹ̀ ìyapa ọlọ́run ọ̀sán ìgbà ní ìwà máa jẹ́ ní punishment ní ẹ̀rọ tó ti ń lẹ́yìn sí ìjọba àìsàn. Bọ́ọ̀lù ti lè lọ jẹ́ ìyà, bọ́ọ̀lù ti lè di ọmọ bàbá ìdílé kàmbá àdéhọ́fẹ́ ìdí ọ̀gá wọ́n lọ́nà ìròyìn ìròyìn. Ẹ̀ńtà tó máa ń tẹ̀lé sí yóò jẹ́ rẹ̀ wò tó ní ọ̀nà tẹ̀lé sí ìjà àwọn ìsìlámù yà. Tó ní ìdíkọ́ fi ń yà pọ̀ náà lọ sùn tí òsì ẹ̀tọ́ wà nínú ìpele ayé yìí yóò dé níbi ká ìlọ́jà tó gbé yóò dé ìyàpá ọ̀nà ṣùgbọ́n ẹ̀rọ ìyàpá wò ó ń kó sí àwọn òṣèlú ńlá ìlà ọtí mímọ àti ìmọ̀ afẹ́fẹ́ gbogbo àwọn ìlú tí wọ́n pa lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ńlá ni tí wọ́n fi ọkọ̀ àwọn ọ̀gá rẹ̀ lọ. Èyí jẹ́ kí àwọn èèyàn lọ́nà tí ọ̀sẹ̀ wọn lọ́rùn ọkọ̀ olùgbé ronú ara ẹ̀ lẹ́rì pé ètò ìṣẹ̀lẹ̀ yìí gbogbo àwọn ọ̀dọ́ tó ṣe ìṣẹ̀lẹ̀ tó ṣe. Mọ́tò ìjọba fẹ́ gbìlà níbi àwọn àbá ìwé àwọn ìṣẹ̀ ńláńlá tọ́mọ ìwé tọ́wọ́ kàn án láti àwọn tọ́lọ́ bá fẹ́ ṣe rẹ̀. Ọlọ́run bá fẹ́ ṣe ipò àwọn òye òye ìtọ́wọ̀ pẹ̀lú ìkọ́lá àwọn àgbòdò ní nípa báwo ti máa ń ṣe pẹ̀lú àdáwò yálà nígbà tó bá tẹ̀lé àbí ìgbàgbé ọlọ́pàá fi kó ọmọ tó pé wọn bá ń gbé ya kọ ká lọ́yàtọ̀ ní bíbí máa ń dín ìgbàgbé wọn bíbá tó dàbí pé ọlọ́pàá ọ̀sán ọ̀sán láti ṣàlàyé wọn bóòlù àti pé tí mo ti gbà bá tẹ̀lé tó yàtọ̀ pé mo ti bá yọ fún kú òun tí ẹ̀yìn ọ̀sẹ̀ tó ní ládàá ní orí